Yeah. with the fourth edition of African Drum Festival. participants and groups as well as the various states of the federation led by the winner of last year's drum festival, Guara State. You are all welcome to the Gateway State. ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn ẹ àṣálẹ́ o mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire lápapọ̀ a kú oríire ìpínlẹ̀ Ògùn náà ló mú oríire wá bá gbogbo wa ní ilẹ̀ káàárọ̀ òjíire. èyí wà la ní òsì nǹkan. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè pàápàá jùlọ fún àwọn tó ń darí ìpínlẹ̀ Ògùn látọrí gómìnà wa ọkùnrin takuntakun ọlọ́run olódùmarè fún ọ ní ọgbọ́n ìmọ̀ àti òye kò dẹ̀ kí ń rẹ̀ wọ́n ṣiṣẹ́ ṣiṣẹ́ ni wọ́n bí orin ìpínlẹ̀ Ògùn ṣe rí ọmọ Ògùn iṣẹ́ yá. báwo nínú iṣẹ́ dùn tó. inú mi dùn gan ni kádùkọ́ ọ̀dọ̀ ọlọ́run pé a bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà rẹ̀ tó fayọ̀ àtàlàáfíà parí ẹ̀. For in the last four years this is about the best and I'm happy about it. Orúkọ yìí àti bẹ́ẹ̀ ṣe jẹ́ ní ìpínlẹ̀ Ògùn. My name is Wahid Ades orúkọ mi ni Wahid Adesina. I'm a member of the planning committee. Lónìí mo wà pẹ̀lú komisanna fún ètò ọ̀rọ̀ tó ń lọ ní ìpínlẹ̀ Ògùn. Bàbá wa Dénẹ́yẹ, báwo nínú ìṣèdùn tó ń fún àṣeyọrí? Ṣé bá kẹ́sí nínú mi lé ní ìyá? Inú mi dùn gan-an. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ Ọlọ́run nìkan lọ́ba lè wí lè ṣe. Ṣùgbọ́n a pé gbogbo èròǹgbà wa Ọlọ́run bá wa mú ṣẹ ẹ lóòótọ́ òjò ń rọ̀ ṣùgbọ́n òjò yẹn tún dá ẹ òyìnbó á ní showers of blessing ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin náà rí báwọn èèyàn wá ṣe ń yọ̀ láti Kwara láti Ondo láti Kaduna láti Kano láti Enugu títí kan even outside Nigeria àwọn èèyàn wá láti Ghana wọ́n wá láti Egypt wọ́n wá láti Morocco South Africa tabatu kúrò kúrò láfíríkà wọ́n wá láti Haiti wọ́n wá láti Chad a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ àṣà wa ni èdè wa ni kò àti kí ń lùlù tá bímọ ìlù la máa lù tá dàgbà dàgbà tá darúgbó ìlù náà la máa lù nǹkan ayọ̀ ni ìlù ibi tá bá ti gbọ́ ìlù nǹkan ayọ̀ ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ so ẹ ká máa kọ́tà ń ṣe ń bí lè ní a fi ń sọ fáwọn ọmọ wa kọ́ má gbàgbé àṣà wa kọ́ má gbàgbé èdè wa àwọn nǹkan tó tó jẹ́ ká jẹ́ Yorùbá tó jẹ́ ká jẹ́ ọmọ Nàìjíríà tó jẹ́ ká jẹ́ ọmọ Áfíríkà kọ́ má gbàgbé ẹ̀ káwọn náà máa fi kọ́ pàṣẹ ẹ sáwọn ọmọ wọn so a máa lọ látọwọ́dọ́wọ́ láti generation to generation ní agbára ọlọ́run. lákọ̀ọ́kọ́ olúwa ló lọ́pẹ́ àwọn ọmọ ẹ̀dá tá a bá gbèrò tọ́lọ́hún ò bá fàṣẹ sí èrò yẹn àkàngbá olúwa wa ṣe pé rò tá a gbà olúwa tún wá gbà ju bá a ṣe rò lọ àdúpẹ́ fọlúwa ni inú mi dùn ayọ̀ mi kún wípé tí n bá ń bojú wẹ̀yìn inú mi ń dùn ara mi ń yá ni ibi tá a wà yìí báyìí kọ́ ló ṣe rí tẹ́lẹ̀ gbogbo alamọ bó ṣe rí ẹ̀yin náà ò bó ṣe rí sí gbogbo àgbáyé làgbo wa bì kò wá ń ṣe léyìí nìkan o olúwa gbà wá láàyè láti ṣe nǹkan púpọ̀ tó jẹ́ pé tá a bá ń wí nǹkan kan tó bá jọ ọ̀rọ̀ ni kò eléyìí ò ń ṣọ̀rọ̀ a lè rí a lè fọkàn ojú rí bọ́ọ̀mù ẹni tó jẹ́ ojú ń dùn débi a gbọ́rọ̀ òun náà ibi tóun rìn báyìí kọ́ ló ṣe rí tẹ́lẹ̀ sọ àdúpẹ́ fọlúwa a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ òpínlẹ̀ Ògùn kan dúró tì wá ẹnu mi ò gbọ́ pẹ́ so kí ni nǹkan mẹ́ta tẹ rò pé ó lè máa sọ yín lómi wípé bí mo ti ṣe fẹ́ kíkì ní ìbò rírè ṣé wọ́n ṣẹ̀lẹ̀ ṣe bí mo ṣe ń ṣe yìí. bẹ́ẹ̀ yẹn kọ́ ni ilé ayé ṣe rí ilé ayé àfọ́bàfilẹ̀ ni kò bá jẹ́ kò sí tó mú ká jẹ́ láyé ẹsẹ̀ mẹ́fà náà ló wá gbẹ̀yìn ẹ̀ àdúrà tí mo gbà fọlúwa ni pé nígbà tí mò ń dé kó Ògùn state yìí ọlọ́run gbà mí láyé o tó jẹ́jọ́ tí n bá máa kúrò kí n máa dunnú pé olúwa ó ti lò mí dáadáa láti fi tún ti àwọn èèyàn mi ṣe. Thank you. Thank you.